good evening my people welcome back to my channel please subscribe if you are a new subscriber please share my video and like this video and i'm giving thanks to all my whole subscriber god will bless you i can see your love towards my video i pray that god will love you so much thank you so much for your support Please subscribe, like, and share this video. God will bless you. Yeah. Èdè yìí ọjọ́ ti lọ ṣùgbọ́n mo fẹ́ ṣe fídíò yìí kí n tó lọ sùn. And um, I want to be talking about um, ìwà. Ìwà. Ìwà wo ni kábíyèsí wa rí? nínú, nínú ayé Queen Naomi àti nínú ayé Queen Tèmítọ́pẹ́ àti nínú ayé olórí Tóbi. Ìwà, ìwà tó dáa ni, ni wọ́n rí. Um, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Um, nǹkan tí mo dẹ̀ fi fẹ́ sọ̀rọ̀ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé wọ́n ṣe é mú yangàn. They look like a coin. They are beautiful inside and outside. Um, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú olórí Naomi. Olórí Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ẹwà wọ́n ní ìwà wọ́n ní ìtẹríba wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Kò sí nǹkan téèyàn ní láyé téèyàn ò bá ní Ọlọ́run. Kò ṣe nǹkan tó da. Ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n ní, ah, in fact, ó lágbára. Ọlọ́run ń bá wọn rìn nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run ò fi wọ́n sílẹ̀. Ẹ wo pẹ̀lú gbogbo nǹkan tí Mariam ṣe fún Queen Naomi. Queen Naomi tún dáríjì, ó tún wá bá wọn nílé, wọ́n dẹ̀ jẹ́ kó wọlé. Tó bá ṣẹlòmíì, kò ní, fẹ́ rí i. Queen Naomi ní ìbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run dẹ̀ gba owó ọwọ́, ó fi ń ṣe ìyanu. Ọlọ́run gba owó, ọwọ́ wọn, ó fi ń gbàdúrà àwọn ènìyàn. Ẹ kú iṣẹ́ o. Ẹ̀mọ́ Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Mo gbọ́ pé kábíyèsí wa ní kí Queen Tèmítọ́pẹ́ lọ bá Queen Naomi láti lọ rí wọn nítorí travelling to travel nítorí speech tán fẹ́ give wọ́n ní kábíyèsí nìkan lórí wọn so that wọ́n lè fún wọn ní guidelines ẹ mọ̀ pé àti give speech fún Queen Naomi kò síbi tí wọ́n ti lè give speech she can face thousands of people but Queen Tèmítọ́pẹ́ wọ́n feel bákan nípa ẹ̀ and kábíyèsí nìkan lọ bá wọn and I really appreciate Queen Naomi for supporting Queen Temitope tó bá ṣe lòmíì á ní ah, mi ìfẹ́ kíyàwó ẹ wá sílé mi o Queen Naomi ò ń ṣerú èèyàn báyẹn Queen Naomi is free has a free mind for everybody wọn ò ro ibi séèyàn wọn ò ní kí ayé ọmọ ẹnì kejì má da èèyàn dáadáa ni wọ́n so when Tèmítọ́pẹ́ dẹ̀ lọ and everything went well I'm so happy for this and ẹ̀yin náà dẹ̀ wá rí i pé the way bí Queen Naomi àti um, àti Queen Tèmítọ́pẹ́ ṣe ń relate ó, ó lágbára. Ìfẹ́ wà láàárín wọn because to, eh, Queen Tèmítọ́pẹ́ ní ìtẹríba. Queen Tèmítọ́dẹ́, Queen Tèmítọ́pẹ́ dẹ̀ gbà wípé ìyálé àwọn ni Queen Naomi. Bẹ́ẹ̀ náà ni Tóbi. Tóbi ní ìtẹríba ó dẹ̀ gbà wípé ìyálé àwọn ni Queen Naomi jẹ́. À ń Tóbi. Ìgbà tí mo kọ́kọ́ rí Tóbi, mo rò pé Tóbi máa jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa ma ṣe gàràgàrà sí Queen Naomi. Ṣùgbọ́n ìwà tí Tóbi wù ó yà mí lẹ́nu. Tóbi wá, Tóbi gan ló wá ń kọ́ àwọn Ashley àti Mariam wípé, "à ah, no, o ní láti fọkàn ọkàn balẹ̀. Tóbi surprise mi gan. Àti ìgbà yẹn ni mo ti like ni mo dẹ̀ ti ní pé every time mo máa ma ṣe fídíò fún Ẹ ní láti celebrate àwọn obìnrin nítorí nǹkan tí mo fi ń celebrate yín lénìí ni pé torí ẹ mú ọkàn kábíyèsí wa àti Queen Naomi balẹ̀. Ẹ̀yin méjèèjì, Queen Tóbi Queen Tèmítọ́pẹ́ àti Queen Rónkẹ́ ẹ mú ọkàn kábíyèsí wa balẹ̀ inú mi dẹ̀ dùn mo wá láti wá appreciate yín ni because ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí ẹ understand ẹ understand pé ìfẹ́ wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni ẹ dẹ̀ fẹ́ tampa pẹ̀lú ẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa bá ìfẹ́ wọn lọ. For that, I will appreciate you every time. Because kì í ṣe gbogbo orogún ló máa ń ronú bẹ́ẹ̀ ṣe ronú. But you are special. You are special for you to think that way. So ìtorí ẹ̀ mo fi ní I will be doing I will be coming out and I will be saying thing, good things about you. I really appreciate you for doing this. Ẹ jọ̀ọ́. ọwọ́ tẹ gbé yìí òní kẹ́ ẹ máa gbé lọ ẹ máa fọkàn kábíyèsí balẹ̀ every time tí kábíyèsí bá wà lọ́dọ̀ yín ẹ má gbẹ̀mí wọn gbóná ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín o gbogbo yín God Almighty will be with you we really appreciate you if you are the first time if you are the first time if you are the first timer coming um, towards my video I would like you to subscribe to it so that whenever I post any gist, you can see it. Share and like it. God Almighty will bless you all. Thank you so much. Good night.